kọ́lọ̀ bá àdíkẹ́ ọlọ́bà ọmọbá wàrà ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam àwọn sàábí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam àdúgbẹ́ni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà tó ríṣẹ́ ńlá Muhammad lákàrẹ̀ kọ́lọ̀ bá àdíkẹ́ látọ̀wọ̀ fún ara wọn ojú ọ̀nà kan dáná bí ròyìn èyí pé lẹ́rù ha kanahari oní inni taraktukum ala al-mahajjati mo fi sójú ọ̀nà kan tí yẹ o ó rọrùn láti tẹ̀lé ojú ọ̀nà tí ó sí bẹ́ǹdì ńbẹ̀ tí ó wọ́ níbi tí ojú ọ̀nà ìmọ́lẹ̀ dé lélu ha kẹnẹhárì ha kò sí yàtọ̀ bẹ́ẹ̀ tó bá rí ojú ọ̀nà yìí tó bá rí lóru ẹnì kò ní àfẹn tí ó fẹ́ parun kọ́nà ọba àdíkẹ́ láwọn parun ọlásìlú lágbàdì ọlọ́ọ̀bá àdíkẹ́ lásọ nínú Suratul Maida Quran chapter five verse thirty five oníyá ayé alladhina amanu afẹ́yìn tẹ́ nígbàgbọ́ ittaqullah ẹ̀pá ọlọ́ọ̀bá àdíkẹ́ ọlá ayé imtasilu awamira wajtanibu nawahiya ìyẹn ni pé ìtàkùnláha ẹ̀pẹ́ ọlọ́ọ̀bà àlékiọlá àwọn ṣe ọlọ́ọ̀bà àlékiọlá ẹ̀mùṣẹ́ àwọn má ṣe ọlọ́ọ̀bà àlékiọlá ẹ̀ sákun wẹ́bẹ̀tẹ̀ wóró ilé ìwé ọ̀gbìnà ẹ ti wá àtẹ̀gùn lọ́ba ọba adẹ́dà. àwọn afáàní àtẹ̀gùn alùpàfíìlà wọ́n ti dókòlù kúrú bàtà ilé ìgbìlẹ̀ ẹ̀rẹ́ àtẹ̀gùntọ́lọ̀ ọba àdékẹ́lá ní àwá àlùwàsílà pé gbogbo iṣẹ́ tí ó mú wa súnmọ́lọ̀ ọba àdékẹ́lá òun ló jẹ́ wàsílà wẹ̀lẹ̀ abẹ́lẹ̀ ìlànà kí wọ́n ti ṣiṣẹ́ tí ó mọ̀ yọ́ lọ́wọ́ ọba àdékẹ́lá tí ó mọ̀ yọ nínú eléyìí ìwàlùjọ́nà wa ìtẹ́lọ̀ ọba wa àtẹ̀gùn kan ní kíkọ́lọ̀ ọba àdékẹ́lá fi wá sálùjọ́nà ọlọ́ọ̀bá jẹ́ aki ó ní agbà rẹ̀ agbà ó ní ayọ̀làká agbé ọjọ́ àti yọ gbogbo àwọn nǹkan yìí náà àdúrà làwọn iṣẹ́ yìí náà àdúrà yìí kọ́nà ọba àlékè ọlá àmọ̀pọ̀ ti dáná òtù dálùjá náà àfẹ́ wọ náà rẹ irun tó ní akí láti kí yìí àtùfẹ́ wà lùjá náà rẹ àwẹ̀ tó ní agbà láti gbà yìí àwọn afọ́ àdúrà làwọn eléyìí náà àdúrà tá à ń ṣe látara pé àjọsìn fọlọ́ọ̀ba àdìkẹ́ọ́lá kó fúrántàlì jẹ́nà kó sì mú wa jìnnà sínú fọlọ́ọ̀ba àdìkẹ́ọ́lá kó gbàdúrà lọ́wọ́ wa ó láti fi lágbára. akọ́wáláwọ̀ àtẹ̀gùn tá a ṣe tó ipa bá fẹ́ ṣàdọ̀ sọlọ́ọ̀ba àdìkẹ́ọ́lá eléyìí gangan la fẹ́ tútúbà wa kó dáyé lórí àtàn àlùjẹ́nà ti síwájú ni ìgbà míì á ṣàdúrà á sì fẹ́ kọ́lọ́ọ̀ba àdìkẹ́ọ́lá gbàdúrà yìí ní wa a fẹ́ ṣàwọn iṣẹ́ kan tọ́lọ́wọ́n bá àlékè ọlá a fẹ́ ti àwọn iṣẹ́ ìsíwájú àbá fẹ́ fi bẹ́ lọ́wọ́n bá àlékè ọlá kọ́lọ́wọ́n bá àlékè ọlá kó jọ kó bá nǹkan yìí eléyìí náà Islam láwọn òfin tó là kalẹ̀ torí pé èèyàn máa wá dẹ́gùn báyìí kí ẹ sì lánìí sínú náà kọ́lọ́wọ́n bá àlékè ọlá yàwá yà ẹ̀rọ lára ń táwọn afọ àmọ́ ń sàlẹ̀ fún wa ni pé ẹni tí ó bá gbọ́ ìmọ́lọ́wọ́ bá àlékè ṣoṣo nínú Islam tí ó bá gbọ́ yé kó gbọ́ ìntànpè lẹ́bọ àwọn ará Mákà tó bọ yé dáadáa kì í ṣe pé àwọn ará Mákà sọ pé Ọlọ́run ò sí ìntàwọn ará Mákà gbàgbọ́ ní pé bá níkẹ́ ọlá yìí ó káàtà àtẹ̀gùn wa débi yí pé a lè súnmọ́ fúnra wa ṣùgbọ́n sáwọn ìṣọ̀tún wọn wàlá bá Muhammad wàlá tọ́lọ́dá tó máa sílẹ̀ kí wọ́n sọ láyẹ̀kùlú nàlá àwọn òsọ pọ́lọ̀ ọba àníkẹ́ ọlá ni kí lọ́dá wá ń sin àwọn òṣà yìí wọ́n ni pé máa na àbútù hùn ilá ìyókọ̀rìbú ná ìlọ́lọ́ ìgbìmọ̀ àfi wọ́n sàtẹ̀gùn ni kí wọ́n mú wọn sọmọ́lọ́ ọba àníkẹ́ ọlá irun tọ́lọ̀ ọba àdékí á sọ pé wọ́n wọná sí ènìyàn náà ṣe kọ́lọ̀ ọba àdékí ọlá òyìnlẹ́kùn náà rọwà látúndé lágbàrí ẹ̀rí ká fi ṣẹ́ wa ṣàtẹ̀gùn ilé wa nù Qur'an kóra ayà tó pọ́pùlà nínú sọ́tò al-Imran ọlọ́ọ̀bá àdékí á ní pé àwọn mìíní wọn sọ pé Rabbana innana sami'na munadiyan yunadi lil iman an aminu bi rabbikum fa amanna àwọn mùsùlùmí ọ̀sẹ̀ gbọ́dọ̀ bà náà lọ́wọ́n wa iná tèmi náà múlẹ̀ di yàrá gbọ́ sẹ́nìkan pépè afáfọ́ ní Muhammad sallallahu alayhi wa sallam afáfọ́ ní Qur'an yunadi iman tó ń pè bèbè ká nígbàgbọ́ lọ́wọ́ bá àdékè ọlá fa amanna al-aminu bi rabbikum fa amanna ó ní ká gbàgbọ́ lọ́wọ́ bá àdékè ọlá á ìgbàgbọ́ wà yìí ìyọ́lọ́wọ́ ọlá fẹ́ẹ̀ sí lánàá وكفر عنا سيئاتنا بعض وفي بشوارع وتوفنا مع الأبرار صفات موينيري àwọn tí wọ́n ṣe àdúrà yìí kí wọ́n fi ṣàtẹ̀gùn ìmáàní tí wọ́n ní sọ́nà ọba àdìkíọ́lá àti ṣé oríire tí wọ́n ń ṣe tó máa di di àdúrà gẹ́gbà ìṣàlàyé àwọn ará Mákà àtẹ̀gùn làwọn náà ń wá tí wọ́n fi kó sínú ẹbọ ọlọ́ọ̀ba àdìkíọ́lá àtànábẹ̀ ṣàlàyé fún wa àwọn àtẹ̀gùn wo lòun ó gbà lọ́wọ́ wa tíṣẹ́ra lọ́wọ́ sí aláwọ̀kọ́ àtọwọ́sọ bí asùnmá ìhì wọ̀ fìfà kí wọ́n fọwọ́kọ́ lọ́wọ́ bá lékè ọlágó fi bẹ́ẹ̀ kí wọ́n fi àwọn ọ̀rọ̀ yẹn lọ́wọ́ bá lékè ọlágó fi bẹ́ẹ̀ eléyìí kò ní kò sí àpá ẹnu lórí ẹ̀ sípò kò án làmọ́lẹ̀ suratul A'raf verse one eighty ọlọ́wọ́ bá lékè ẹni pé walillahi al-asma'ul husna fad'uhu biha ọlọ́wọ́ bá lékè ọlá ló lọ́wọ́ orúkọ tó rẹwà jù tó ayà tó àwọn orúkọ tó rẹwà tó rẹwà jùlọ ń bẹ fọlọ́wọ́n bá àníkíọ́lá fàdó éhù bìhà ẹ fà àwọn orúkọ yìí ẹ ti pẹ́ ọlọ́wọ́n bá àníkíọ́lá eléyìí kò sí ẹ̀bá ti kà á zọ́ ìrù Qur'an ni tètè tọ́lọ́wọ́n bá àníkíá sọ ni à ń wá tẹ́gùn ó ní ẹ pé orúkọ òun bàbá wa pé orúkọ ẹ̀ à ní dáa pé lọ́rọ̀ ẹ̀yọ kan fáwọn kí wọ́n pe yá Latif one million one hundred and one to one àbí wọ́n pe yá one million one hundred and two kódà èèyàn gbọ́dọ̀ èyí tó tẹ̀wọ̀n ni pé kéèyàn má pe yàrá zak nìkan kéèyàn má fi gan fún yàrá zákó rùzùkù ọba tí ń rọni lọ́rọ̀ ọba tó gbọ́rọ̀ ń bẹ lọ́wọ́ rùzùkù ní wàrọ̀ mi lọ́rọ̀ bí ọba ń pè é lásán tí ò sọ́n tó fẹ́ eléyìí náà èèyàn tí ì lára ta fi ń ṣàtẹ̀gùn fabil àmàlù sọ́ọ̀lì à gbogbo lóore iṣẹ́ lóore tí yàn bá ṣe ìyẹn rí bẹ́ẹ̀ náà bá lékè ọlá iṣẹ́ lóore yìí ó kéré ó tóbi ìyẹn rí bẹ́ẹ̀ náà bá lékè ọlá ìyẹn lè ka Quran fúnra rẹ̀ láti pàṣẹ àdé náà bí ò bá láǹfààní láti lè kà á bó jẹ́ kúrú Allahu ahad ló in tó bá kà yìí kó bẹ́ẹ̀ náà bá lékè ọlọ́ọ̀bá ga sọ fún wa ní suratul Baqara verse one twenty seven ó ní wa idh yarfa'u Ibrahim al-qawa'ida min al-bayt wa Isma'il Rabbana taqabbal minna innaka anta as-sami'ul 'alim anabi Ibrahim alayhi salatu wa salam àti Isma'il bàtí wọ́n kọ́ Kaaba bọ́sẹ̀ wọ́n kọ́ Kaaba yẹn ní ọwọ́ ọwọ́ ń fi tí wọ́n ń ṣe yẹn wọ́n fi ń bẹ lọ́wọ́ bá gbé dákun wọ́n lọ́wọ́ bá àdìkẹ́lá gbàdúrà ìlọ́wọ́ òríṣẹ́ ńlá mọ́sọ̀tán tó wá ṣàlàyé fún wa ó ní pé ẹ̀rí àwọn èèyàn mẹ́ta kan wà nínú àwọn tó ti ṣíwájú wa dáwọn bà ní Israel bá kó já wọn Nasara wọ́n wá ń ṣẹ́rìn àjò nǹkan wá bí alẹ́ ṣú ọ̀rọ̀ wá níbi tí wọ́n sùn sí àbí kó yóò so ibi ta wà ní ibi tí ó yẹ wà ní wọ́n sá ọ̀bẹ̀ pé tó káwọn àpáta wá dí wọn mọ́ ibi tí wọ́n wà yìí ahmed wá rí pé ibi tá a wà ibi tá a kù sí ni o àfi tọ́lọ̀ ń bá yọ wá kò ibi tá a wà yìí kọ́nà wá sọ pé ẹ bọ́ sí gbogbo iṣẹ́ tí olóore tẹ̀yìn bá ṣe tẹ̀ mọ̀ kó dáa jù ẹ jẹ́ àfi bẹ́ẹ̀ náà bá àlékè ọlá wọ́n sí ní bọ́ síwájú lẹ́yọ̀ kọ̀ọ̀kan aláwọ̀kọ́ ó ní mo ní bàbá àtìyá tí wọ́n ti darúgbó tí wọ́n ti dàgbà ẹran lèmi ń dà ẹran bí ẹran màálù bí àwọn yóò lè kankan lèmi ń dà àwọn ẹ̀rẹ́ wá jẹ kókó lọ jìnà ìgbà tí màá fi dé ilẹ̀ ti ṣú bàbá àti ìyá yìí wọ́n ti sùn mo wá gbé tí bá ti dìde ní àwọn oníwọ̀ ọkọ̀ mu wàrà tí bá gbé náà tí bá gbé dé náà ni mo kọ̀ fún yóò fún wọn àwọn oníwọ̀ ọkọ̀ mu ó ní mo wá dé mo ní wọ́n ti sùn mi ò fẹ́ jí wọn mi dẹ̀ fẹ́ kẹ́nì kankan mú nu wàrà yìí síwájú wọn ó ní wá gbé wàrà yẹn já níbẹ̀ tí sílẹ̀ ti mọ́ bàbá àti ìyá ẹ̀ sùn sórí bẹ́ẹ̀ tó ẹlòmíì bí ọyẹ ẹ̀ṣin gẹ́gọ́ sí àyíbábẹ̀ ẹ̀ṣin gẹ́gọ́ sí agbótó nǹkan lọ́ṣẹ́ sún ẹ̀hún ìdíbà sọ̀rọ̀ mọ́ láyé kálá alùpùpù kódà tí bàbá àti yé èèyàn ilé náà máa ń ṣẹlẹ̀ pápá jùlọ láwùjọ Yorùbá kí bàbá àti yé èèyàn kí wọ́n má tọ́jú èèyàn bó ti yẹ ìyẹn Ọlọ́run bá àdékẹ́ lọ́wọ́ bí àwọn léèrè yẹn ojúṣe tiwọn nígbà tí kí ni kò ṣe dáadáa sí wọn Ọlọ́run bá àdékẹ́ lọ́wọ́ bẹ́yàn náà ilé so ọ̀pọ̀lọpọ̀ bánú Qur'an ẹ̀ máa rí tọ́lọ́wọ́n bá jáǹ fi nípa wàbìlì wàlídéènì ìsàlẹ̀ àmì ẹ̀ ṣe dáadáa sáwọn òbí yẹn lómi wọn sọ fún àrìnà sí i bóyá ní bóyá pásítọ̀ bóyá àwọn àfáà náà pé ìyá ni àjẹ́ nìyẹn àbí àjẹ́ ni àbóṣó ni bàbá ẹ̀ kí wọ́n wọ́n pé rọ́lá àwọn yẹn máa ń pa lọ́pọ̀lọpọ̀ ọgbà tọ́lọ́sà káàtó wá jẹ́ àjẹ́ kí ọmọ bá jẹ́tẹ̀ ní wọn ọ̀ràn yàn lọ́ọ̀bà lè kí wọ́n ní kàtíkì ni ká ṣe dáadáa sí wọn lódì wọn gbàtí wọ́n wà ní ayé torí pé tọ́lọ́ọ̀bà yẹn sọ wá ní pé kí wọ́n jẹ́ kèfèrí ṣe báwọn náà ṣe kèfèrí sí ìwọ́ tó jọmọ ṣe kí ni sí wọn ṣe dáadáa sí wọn arákùnrin wa dúró báyìí ó ní mo wà lórí ìdúró láti alẹ́ tílẹ̀ fi mọ́ ọlọ́run tọ́pẹ́ tí mo ṣe yìí torí ti ẹnìkan mo fi ṣe mú akómi ti àwàrí apáta iṣí ṣùgbọ́n kò gbà wọ́n ẹnìkejì bọ́ síwájú ó ní mo ní ọmọ àbúrò bàbá bọ́mọ ẹ̀gbọ́n bàbá kan tó jóbìnrin kò sẹ́ni tí mo nífẹ̀ẹ́ tó lé ayé tó ẹni yìí mo wá ń gbọ́ gbogbo ọ̀nà láti bá ṣe ṣìnà mi ò rí ó wá dìjọ́ kan ìpọ́njú wá mú wá bá mi bọ́sùn pé òkè máa fún ẹni one and twenty something gold coin owó ńlá ni torí gold coin ẹyọ kan bí wọ́n bá ní twenty ẹ̀ ọ̀ràn ní kí ẹ̀yọ zaka tó láti àbí mo lówó náà ní ẹni tí owó ẹ̀ bá wọ twenty gold coin bí wọ́n bí one point something million nísìn tó wá ní over a year so ó lóun fi one hundred and twenty gold coin dinar ó ní wọ́n fi pé tó owó ìmáa fún ẹ tó o bá ti lè jẹ́ ń bá ẹ̀ ṣàṣepọ̀ ó lọ́wọ́ abẹ́ súnmọ́ ọmọbìnrin yìí ó lọ́sùn òun pé tó ìtọ́lọ́hùn òṣèlẹ́tọ̀ mi òṣèlẹ́tọ̀ mi òṣèlẹ́tọ̀ fún ẹ o ìpọ́jú ló gbé mi wá bá ẹ ó ní wọ́n gbé rárá kò yẹ kí n ṣe nǹkan ìmájúra mi ò ní fọwọ́ kàn ẹ owó tí mo tún wá fún ẹ máa mú lọ ìrọlọ́ tọ́pẹ́ tí mo ṣe yìí kì í ṣe torí ẹnì kankan àyàfi ìwọ nìkan fún akó mi ta wà yìí àpọ́lẹ̀ tó ṣe ti kò gbà wọ́n bẹ́ẹ̀ náà ẹlẹ́ẹ̀kẹta wa bọ́ síwájú ó ní òun pè àwọn èèyàn wá bá òun ṣiṣẹ́ ẹnìkan náà àwọn tó ń wá gbà òun fún bọ́wọ́n yòókù lówó wọn ẹnìkan náà àwọn tó ń gbà tó ṣẹ́ yìí kò wá gbówó tiẹ̀ ó bá lọ kódà pé múdù múdù kankan ló fẹ́ fún múdù ní kí n máa ń wọ̀ ní ta máa ń wọ mẹ́rin ẹ̀ nínú àwẹ̀ tàbí yan zakato ìpẹ́tẹ̀rẹ̀ ó ní ẹni tó yẹ kó gbà nìyẹn ó wá bóyá bínú lọ àbíkọ́ ṣẹ́ni ẹ ṣáà lọ ó ní pàtàkì mọ́tò owó tó yẹ kí n fún yìí mo wá bá invest yẹn ó lẹ́yìn àwọn ọdún kan síwájú pé padà wá ní ẹgbẹ́ tó yá bá mú owó tó jẹ mí ó lọ́wọ́ sọ pé ṣe gbogbo màálù torí àti ràǹkúrí àti gbogbo tó kódà òun tún nígbà tó wọ́n yẹn tó pọ̀ òun tó rẹ̀ ló fún rẹ̀ pé gbogbo ẹ̀ pátápátá ti jẹ ni ó wọ́n sọ pé má fi mi ṣe ẹ̀yẹ ọgbà ní òbí ẹ̀ṣẹ̀ ẹ̀yẹ a ní gbogbo ẹ̀ṣẹ̀ títí ẹni mo bẹ́ẹ̀ invest in kó gbogbo ẹ̀ lọ ó lẹ̀ kó gbogbo ẹ̀ lọ ìrọ̀lọ́run tọ́mọ́kẹ́ torí tiẹ̀ mo ṣe léyìí gbádùn àwa ọlọ́run bá àlékẹ́ láti mọ́ àmẹ́ ìtakò mi jù tí wọ́n wáyé òṣèlá mọ̀sán ṣe kí ni ó fi ń kọ́ wáyé pé a máa fi ṣẹ́ wa a máa fi ń ṣàtẹ̀kọ́ lọ́wọ́ bá àlékẹ́ ṣe kí ni kó fi bàjọ́ àwa ètò àbáwá ṣàlàyé pé tó fi ń dáa jù ní pé a ti ṣiṣẹ́ yìí sẹ́yìn kí nígbà tí èèyàn fẹ́ travel sáré pé ta àfa ẹ̀ ṣe tààrà sáré pé rẹ̀ mọ́gbò funfun àti hmm, kí kí ìpọ́njú wá dé kí wọ́n bẹ lọ́wọ́ bá àlékè ọlá bó ṣe pé tó tí wọ́n bá ṣe sàárà lásìkò yẹn náà tó ọlọ́wọ́ bá àlékè ọlá ó gbà á ṣùgbọ́n èyí tó fi ń dà jù ní pé nǹkan ìyá ti ṣe síwájú torí pé ọlọ́wọ́ bá àlékè sọ pé nígbà tó ń ròyìn àwọn mùsùlùmí olùwàyò tẹ ìmúnà tó àmà àlẹ́fẹ̀bì tí wọ́n bá ṣe sàárà tí wọ́n fún ni lóúnjẹ miskinan wa yatiman wa asira àwọn aláìní àwọn tí a kó lẹ́rú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn mùsùlùmí ó bá ṣe sàárà wọ́n máa ń ṣe torí ìfẹ́ ọlọ́wọ́ bá àlékè ọlá ni

bóyá pé tó ọlọ́run àgbà ṣùgbọ́n ètò mi ń dáa jù ní kíyàn tó ṣe kí nǹkan yẹn tó kó tó ṣẹlẹ̀ kọ́lọ̀ bàjá fún alágbọ̀n yẹn ọlọ́run ò sì sí wa yẹn ló mú wa síbi ẹlẹ́ẹ̀kẹta ìyẹn ni pé tábà fojú sún èèyàn pé èèyàn dáadáa rẹ nìyí lára àtẹ̀gùn náà nígbà pé tó lágbájá so a sì mìíràn ní ẹ̀ dáadáa nìyí kì í ṣe pé èèyàn rìn lórí omi o àbókò ìsáwọn afọmọṣà rẹ̀ gbẹ́tẹ̀ bá rí èèyàn yẹ̀sí ìrùfì sàmà tó ń fún sánmà àbí tó rìn lórí omi ẹ wo ìwà ẹ̀ tí ìwà ẹ̀ ò bá bá ń tọ́lọ̀ ń sọ tánà bí sọ tí ò bá bá mú ẹni ṣe ìtọ́nù torí pé ṣe ìtọ́nù ga máa ṣe kí ni alájì sẹ̀lẹ̀ kí ló tún wọ́n bẹ̀ á ní problem ẹni tó ní chọ́ọ̀tì yẹn kò problem ló dá chọ́ọ̀tì so àwọn nǹkan ìgbà mi ìlàkà ìlú bùkátà tóun ò bá ní pọ́blẹ́mù wọn á jókòó sí nìkan kó òun gbọ́ òun gbọ́ pọ́blẹ́mù àwọn èèyàn kan ó ní pọ́blẹ́mù kò rí ibi tí ó gbà mọ́ lóbi dájọ́ sílẹ̀ òun náà ní jókòó sẹ́gbẹ̀ẹ́ odò sẹ́gbẹ̀ẹ́ tó ti máa ń ṣe gba àwọn aládàra àwọn tí wọ́n máa ń ṣe ẹ̀kọ́ àwọn ìkàwé wa mú wa tí ò bá gbé nǹkan ló so eléyìí so tá a wá pọ́mọ tá a wá bá pọ́mọ ó jà bá ó jà bá sẹ̀rẹ̀ pé àfẹ́ ah, bímọ eléyìí máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹgbẹ́ lára àwọn àdánwò tọ́lọ̀ ń bà nígbà bíi ìdómìnì wò lógún márùn mọ́ bí ṣùgbọ́n àmì ìdẹ̀ ní kò ṣe tó special kì ṣe pé bí a ṣe bílẹ̀ bí abẹ́rẹ́ ni ó gbà ní so ọlọ́ àwọn adẹ́rù mi wò àwọn lọ sí ọ̀dọ̀ pé afá ni afá àwọn olùgbẹ́tò ń tẹ́ bìrì ni kálá àtùkàrà eléyìí ò ń ṣe àfọ́ náà bà níjọ́lá àfọ́ àṣepọ̀n torí pé lára májẹ̀mú ẹ̀sìn ní pé èèyàn láǹfààní láti lò rí ìhòòhò ọmọ ẹ̀ tí ì ṣe kójọ́kùnrin sọ́kùnrin ló ṣẹlẹ̀ ọlọ́ọ̀bà àdékíọ́lá a lè ní èwẹ̀ àti tó ẹgbẹ́ tó bẹ́ẹ̀ ni fẹ́ kú àbẹ́rù nǹkan kan ṣàbẹ̀ ṣẹlẹ̀ làlúrí fẹ́ kótó ẹni ó kú àbí nǹkan ṣẹlẹ̀ sí òun ni ẹni tó wá sọ pé a sùn bẹ́rẹ̀ tó jọ ara gbogbo ilé ìlara wọn dáradára tí wọ́n fi ń kọ́ àwọn èèyàn ní ìnìkọ́lọ̀ọ̀bà gáṣà àdúrà a lè ẹni tá a fojú sùn gbìyànjú dáadáa ni a lè bẹ́ kótó ẹ ṣàdúrà fún wa eléyìí òjíṣẹ́ lámọ́tọ̀sílámù àwọn èèyàn ṣe é fún ní ìgbésí ayé kódà láwọn sọ́rọ̀ àtàbá ń kárí ẹ̀rọ ìjọba suratul munafikun wa idha qila lahum ta'alaw eh, yastaghfir lakum rasulullah tó bá ń sọ fún àwọn mùnàfi pé máa bọ̀ kẹ wá bá nàbí kó bá yín tọrọ kọlọ dáríjì yín yẹn pé kí ni a máa lọ ń bá nàbí gbé tó àrẹ́bí bá tọrọ ọlọ́run bá àdìkíọ́lá kó dáríjì wá àrẹ́bí tó bá bá nàbí gbé wá rápá máa ń ṣe mí tí bá rápá ìbá sì ṣe mí aṣọ máa bọ́ lára mi bá ń ṣàdúrà kọlọ̀ mú wá rápá ìkúrò àtàbí sọ̀rọ̀ pé òkè mú lè ṣàdúrà yìí o kọ́rọ̀ sì mú wá pa èkó ṣùgbọ́n mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ wọn náà tó bá lè ṣe sùúrù lórí wárápá yìí ó wà jẹ́nà tí ò ní sí dáhùn ṣùgbọ́n bá pẹ́ntò wárápá ìlú mẹ́ka múgbò àmúgbò mẹ́ ṣùgbọ́n wọn náà ò ní yàtọ̀ sí àwọn yòókù náà àlùjọ́ ni obìnrin pé tí bá jẹ́ tiẹ̀ tí wárápá ìbá ń gbé mi ò fẹ́ káṣọ máa bọ́ lára mi wọn ilé ìlànà níṣà lọ́dọ̀ àṣẹ sọ àwọn yẹn mọ̀ pé dùn á òhù mustajabula àdúrà táwọn ibi àṣẹ kí ni ọlọ́ọ̀bá àdékè lọ́tẹ̀ ọgbà a máa ń fojú sun sọ́gbà ànábì nìkan ni ara ìgbà táwọn ibi kú tán òjò wá rọ̀ nígboro Madina Umar ibn Khattab ó wá pe àwọn èèyàn jáde ó wá níbẹ̀ ẹ̀rí láyò jíṣẹ́ lámọ́tòsílá tójò wá rọ̀ báyìí alabasi abbas àbúrò abẹ́gbọ́n bàbá àdàbí sọ̀tàn ìwọ láwa lọ bàbá wa ṣàdúrà alabasi abbas ṣàdúrà ojú sí rọ̀ òṣìṣẹ́ láàmú mọ́tòmílá ó sọ wọn sọ abẹ́gbẹ́ kan ń bọ̀ nígboro Madina wọ́n pe ní Uwaisul Qarni tó bá wá sí Madina ẹni ó ṣàdúrà fún yín ká fojú yẹn dáadáa ni káwá kéèyàn ro rẹ̀ ní gbẹ́tò ọlọ́run lè gbàdúrà mi ẹ̀ṣẹ̀ kẹ́lẹ́ nìyẹn torí pé kò sí bóyá mẹ́lẹ́jẹ̀ tó o lè burú tó ṣe tán ṣetán bí ọlọ́run bá ní kí ọlá ọlọ́run ti gbàdúrà ẹ̀ ó ní rọ́bì ìrẹ́ ọlọ́run mi fa àǹdírní ìlà yóò mi yóò àfin sẹ́mi kù lọ́yọ́ tó gbé wọn dìde ọlọ́run bá ní kí ni ìnàká lamina mọ̀nbọ̀rì tásọ́gbé tó àwọn afáàkì wọn ní nǹkan tó fi bẹ lọ́run táwọn ò ní irọ́ ni irọ́ ni so àfáà lè lọ́pọ̀ tí ní sáwọn àṣkáàrù sáwọn àjọ àrùn ìjọsọ́lá ṣùgbọ́n gbogbo wa sáàbẹ̀ lọ́wọ́ bá lékẹ́ ọlá bá kan náà láàrin ọlọ́run fi sọ fáwọn fi sọ fún wọn wà ìdàtà alaka ìbáàdì àlù tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ rẹ̀ Muhammad báwo mo ṣe rí sí wọn sọ fún wọn fa inni qaribun mùsùlùmọ́ wọn ujibu da'wata da'i idha da'ani ujibu da'wata kò sí tó fẹ́ kílẹ̀ jẹ́lẹ̀ lọ ẹni tó bá pè mí àṣẹ kí ni àgbọ̀ àdúrà ẹ̀

so ní ọjọ́ bíi mẹ́ta lẹ́yìn àwọn olùmọ́ṣáláṣí awárí tí wọ́n fi iyọ̀ iyọ̀ fífún náírà sọ́nì àti obì kan àti fífún náírà tí wọ́n fi sínú mọ́ṣáláṣí so ilé ìta máa ń bá lórí ìta mẹ́ta náà ní eléyìí ewé tí ẹ mọ́ tóbi wọn ní so a yọ fífún náírà yìí a fi sínú àkáǹtì mọ́ṣáláṣí kọ́lọ̀ ń gbàtàrà ẹni tó ṣe kí wọ́n tó máa ṣerú ẹ̀ ni so eléyìí tí ó túbọ̀ wá ẹnìkan ló bí ẹ̀yìn ẹ̀rí ìran sí wọn àbóyan kíyẹ̀ fún ọ̀nà fi wá iyọ̀ àti ẹ̀ nídìí kí ẹ̀ yan àwọn sàárà yẹn fún fún yín agbẹ́gbẹ́ ẹwà gbòfò fún gbogbo yẹn gbogbo yẹn nídìí àwọn afárá náà kàn nídìí àti àti jẹun ni so a máa bẹnu àtẹ́lu nǹkan yẹn a sì mọ̀ tó wà náà pé lára ìkágara táwọn yẹn kágara ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n dábàá yìí ti kò sí ẹ̀sẹ̀ lómi ń ṣe so olóògbé pẹ́tò wọn máa lálàá bí gan lálàá so iyọ̀ yìí nísìnyí àti àti ẹ̀jẹ̀ obìnrin so iyọ̀ yìí èmi ìrọ̀bì ṣe bẹ́ńdì mi kò sí ní tí ó ṣẹlẹ̀ so àwọn àwọn nǹkan yìí pàṣẹ níbi kí ẹ̀kan yàn fún wa pé lọ sí báyìí hmm, fún ara wọn láti gbọ́ yìí ìyàn ń lọ ah, aláìlè gba nǹkan yìí so àbí kí yàn tẹ ẹ mo gbà mo tẹ mo mo fifty naira kárí bí wàá fi five hundred thousand tẹ gbà mọ́ṣáláṣí ìjàdúgbàdé rẹ ibìkan bẹ̀ tó ọlọ́run gba sàrà fifty naira yìí o gbogbo ntí ẹni bá dé láníyàn tó fi mu síwájú kọlọ́ọ̀bà àlékelá kó bá gbà ní ọwọ́ ẹ̀ láti fúnra gba rẹ̀ ṣùgbọ́n ìmàmú yọ àti obì àti tí náà wá sí mọ́ṣáláṣí kò sí lára tá a fi ń ṣe kí ni tá a fi ń ṣe àtẹ̀gùn ẹ̀yìn tá a fi ń ṣe àtẹ̀gùn sọ́lọ́ọ̀bà àlékelá ọ̀làṣàlàyé kọlọ́ọ̀bà àlékelá fún alágbọ̀ọ́yé ẹ̀sìn ẹ̀ ọ̀làṣìbìlágbà rẹ̀. بسم الله الحمد لله ثم الصلاة والسلام على من لا نبي بعده محمد رضي الله صلوات ربنا والسلام عليه Our khutbah today centers around a verse in the Quran. You know, the reasons why I try to quote the number, the chapter and the number of the verse is that so that we'll be able to check these verses when we get home. Allah says in Surah Al-Ma'idah, Quran chapter 5 verse 35, says, Ya ayyuhalladhina aman. O you who have faith, fear Allah subhanahu wa ta'ala and seek a means to get to Allah subhanahu wa ta'ala. Wasila, a means to get to Allah subhanahu wa ta'ala. So even entering Al-Jannah and then escaping from hellfire needs means from us. That is the reason why we pray. Our prayer, our fasting, our, our zakah, all these things are themselves. Even if we don't say, they are dua. We are saying, oh Allah, you told us to pray, we are praying. Don't put us in hellfire. Put us in your paradise. So that is why scholars call this du'a'ul ibadah. Ibadah that you do that are simultaneously prayers. Then we have the one that is the focus of our discussion today. We want to ask something from Allah subhanahu wa ta'ala. This verse also applies. That when we beg Allah subhanahu wa ta'ala, we want to do something that Allah subhanahu wa ta'ala wants to use it as a means for Allah subhanahu wa ta'ala to accept our dua. And then ulama Nigerian Islamic scholars have highlighted about three or four ways with which we can seek means for our dua to be accepted. Why should we be restricted to what the scholars have said? Because you can try to seek means to Allah subhanahu wa ta'ala and end up at the end of the day doing something that is wrong. The people in Mecca, the mushrikun, the politics in Mecca, they did not say that Allah did not exist. No, it was this issue of seeking nearness to Allah subhanahu wa ta'ala that sent them to that sent them astray. Allah told Muhammad sallallahu alaihi wasallam, if you ask them, Muhammad, who created the heavens and the earth, they themselves will say what? Allah subhanahu wa ta'ala. <clears throat> La yadulun Allah. And then when you ask them, why are you worshiping all these idols? Allah, Al-Uzza, Ubad and so on, they will say, ma na'buduhum illa liyukarribuna ila Allah We use them as a means. They believe that Allah subhanahu wa ta'ala was so far away that he has, he has created this means with which you can come close to him. So we can try to get to a means to Allah subhanahu wa ta'ala and at the end of the day fall into what is error, serious error. Hence, we go to the explanation of the scholars about the wasila, the means with which we get our, our, our prayers answered. The first one, begging Allah with his name and attributes. Here the Quran says categorically, very clearly, وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى Allah has the most beautiful name, فَدُعُوهُ بِهَا Call him with those names. Very clear. So also, when we, these names that they give us at times, they say, Ya Razak, one million. No. That one, Ya Razak, one million is not enough. Say Ya Razak and add something to it. Ya Razak, you are calling him. What do you want? You now add to it, Urzukuni. Oh Allah, who is the one who enriches, enrich me. Single words like this, monosyllables are not, uh, talk of you saying ha ha ha hoo hoo. Those ones are waste of time. Ya Razzaq Allah answers your prayer. Allah says, I have the beautiful names, call me with them and I will respond to you. So also, we beg Allah subhanahu wa ta'ala with our own actions. Actions that we do for Allah subhanahu wa ta'ala that are act of worship, we beg Allah with them. We give an example of Ibrahim and Ismail as they were building the Kaaba. وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمَ الْقَوَائِدَ Ismail, And they begged Allah with their action. To make it clearer, the Messenger of Allah gave us an example of three people among those who have gone before us. Probably they are Jews or they are Christians. So the three of them were on a journey. And then they entered a cave. And then the cave collapsed on them. A rock blocked their exit. And they said, Look, if you don't call on Allah with the best of deeds you have done, this is where you die. So the first person came forward and said, I have two parents. I have parents. My father and my mother, they are very old. And um, I used to feed them first when I bring milk from my, from, my, from my flock. So when I got home on that day, they had already slept. In they slept in hunger. I did not want to wake them up, so I remained standing with the milk till daybreak. Whatever your father or your mother has done to you, you better forget it. Allah would ask your father and your mother about what they've done to you. You, compulsorily, Allah says you must be kind to them. Some of you following those people that don't see anything and they will say that your father and your mother are witches and wizards and you believe them. Let us say that even you know for certain that they are witches and wizards, which you don't you are supposed to maintain that kindness to them till they leave this world. If your father and your mother are still alive, you are not free wallahi. There's a hadith where Allah said, وَإِنْ قَالَ لَكَ أَنْ تَخْرُجَ لَهُمَا مِنْ دُنْيَاكَ فَخْرُجْ لَهُمَا He just tell you to leave this world for them, leave the world for them. Sallallahu alayhi wa sallam. A man came to complain to the Messenger of Allah and said that my father took my money. When they brought the father, Messenger of Allah told him, he said, you You and your money belong to your father. May Allah give us a firm understanding of this. So he said, Oh Allah, I did this. It was when it was done that he woke up and he drank from that milk. That was when my wife and my children even drank from the milk. Oh Allah, if I did this for your sake alone, save us from where we are. The rock shifted, but they were still there. So also, the second person came forward and said, I had a cousin. You know, cousins marry in those traditions. It's only in Yoruba land that they will say your cousin is your aburu in arab land your, you can marry your cousin fulani do it it is they marry their cousin <laughs> so he said i love her better than anybody and i look for every means to commit dinner with her but i could not find until one day she had issues financial issues that she came to me and i said okay this is one hundred and twenty dinar very big amount of money one hundred and twenty that's you you pay zakat when you have twenty dinar he was giving her one hundred and twenty dinar so take this money let me have intercourse with you. And at the point of that, the woman said, I have not made this permissible for you. I was forced. And he said, when, when she said that, I came back to my senses. And I said, well, I will not do anything with you. And this money I give to you. Take it. If I did it for the sake of Allah, let us leave this place. The rock opened a little bit. They were still not able to get up. Until the third person said, I hired somebody. And he did not take his wages. Just a, a mood or so of um, the common food. And then he left and I invested his wage. So much so that he had a lot of cows and, and, and camels from that thing. When he came back, he said, My money, and I told him, Look, what is between the two valleys? All the cows you see, all the camels is yours. The man said, Don't make jest of me. Why? He said, No, it's yours. I invested it for you. Take everything. They begged Allah and they left that place. We can use our deeds to beg Allah subhanahu wa ta'ala because of the time, we can look for somebody we feel inspired to pray for us. So I gave two caveats in the Yoruba version. Don't assume yourself so evil, so vile that Allah will not accept your dua. Irrespective of how evil you may be, you cannot be worse than Shaitan. Shaitan begged Allah and Allah accepted. It is there in the Quran. It says, Rabbi, oh my Lord, keep me alive till you the day of resurrection. Allah accepted the dua. So you cannot be worse than Iblis. Do not believe that you are unworthy to ask Allah subhanahu wa ta'ala. So also, when we say somebody is pious, it does not mean the person is producing miracles. Miracles are no indicators of piety because David himself does miracles. Look at the character of the person who is doing the miracle. Is the character in line with the instructions of Allah and His Messenger? If yes, yes, is a pious person. If not, is a criminal. So you hear stories of people, females who have problems. Let me give you a practical example. There was a woman. Sorry, we, we are supposed to pray by one thirty. I will pray by one thirty-five. To, I want to ram this home. There was a woman who approached me. She had problems with her husband. And so she went to an imam. And the imam said, Look, I can solve your problem. But the funny thing was, this imam was the person who named their child. When they give birth, they will call him. He told the woman, this one is not hearsay or area, it is something that the person was telling me. He told the man that, okay, what will solve your problem is that we are going to do incisions, better where? On your private part. What type of madness is that? So talk to a person, you need to know that this one, even if he flies in the air and he walks on water, this one is a scholar of shaitan. the Allah protect So we can look for somebody who inspires us to pray for us. Yes, it is accepted. Just, just make sure of those two conditions. People ask the messenger of Allah to pray for them. Even after he died, people ask people to pray for them. I gave the example of Umar ibn Khattab when there was no rain. They called Al-Abbas and he prayed and there was and there was rain. So there's no problem with that. The last one is that we can beg Allah with our situation. That the Prophet Ayub والسلام, when he was in, in, in serious problem, he asked Allah, Oh Allah, please, you are the most merciful. I have problems now. And Allah accepted his dua. Our situation can make can serve also as a means. We are stressing this because last week somebody brought 15 naira salt, 100 naira, one kola nut, and 15 naira to the mosque. So the 15 naira, as I said, goes into the mosque account. May Allah accept the dua of that person. We are just explaining that this is not the way somebody would have told her ah, or him, we don't know, that is what you do. No, it's not necessary on your own you can do sadaqa you can do good deeds to people if the money was even more like like five hundred thousand here use it to work on it and we pray for that person very very good so you just you don't need from the look of things the person was told that go and look for a mosque and put this thing there and then the person probably brought it here we don't need all that look for somebody who is in need and do that thing for that person and beg Allah you don't even need somebody to tell you that it must be solved no anything that is good, do it. And then beg Allah with that thing. Allah would accept it. It's not far from us. وَإِذَا سَأَلَكَ The Messenger of Allah was told by Allah that when people ask you about me, tell them that I'm near them. I'm very close to you. To you. you don't need uh, people to make it close to Allah subhanahu wa ta'ala. Beg Allah, He would accept your, you answer your, your dua. May Allah accept the, the sadaqah. You will not even mind the quality of the fifteen naira it will do something in the mosque. The kola nut, I will throw that one away. But the salt, I will use it to cook. So it's part of the sadaqah. May Allah accept it. Uh, we ask Allah SWT to give us a firm understanding of the, of the deen. Uh, we ask Allah SWT to continue to guide us. in إنه ولذلك والقدر